الله وحده لا شريك له ونسأل أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها أجل الله المتين وهو الذكر الحكيم وهو الصلاة لله dìde táyé o òun náà sì ní ẹ̀mí táwọn èèyàn wọn gbà fúnra wọn káńpé níta náà sùkúl làwà ibi ẹ̀dá bẹ́ẹ̀ ní ẹ̀mí ibẹ̀ ni wọ́n ti pa òkú mọ́yọ àti ọjọ́ yẹ àti ebèrè lóríṣiríṣi tí a ń gbà wípé ẹ̀mí ẹ̀ lọ́wọ́ sára ẹ̀ kejì ìgbàgbọ́ jákujàku ni àwọn ẹni kẹta lábẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí náà kò ṣe gbé wọ́n ní gbàgbọ́ ádìlé pé ádìlé bẹ ṣùgbọ́n àwọn nìkan ní òwe o kò lè gbé ẹlòmí jẹ wá sórí ìgbàgbọ́ àwọn. a sì ní àkídà àwọn náà ọjà náà ti tà náà sọ̀rọ̀ làwọ̀ á. tọ́lá ti ń ní ẹ̀dá bẹ fún ẹ̀mí wọ́n ní ẹ̀mí tó bá jẹ̀bi burúkú tára ẹ̀sìn burúkú tó bá ti jáde kó bẹ́ẹ̀ kó tó lè má padà lọ́lọ́ kó sí ọkọ̀ àwọn èèyàn ní ti ẹ̀dẹ́ aláburú ṣùgbọ́n àwọn tí wọ́n kéré sí ti akọ́kọ́lù láwọ̀ yọ wà á máa fọmọ fọmọ fọmọ díẹ̀ díẹ̀ tí yóò kó àti tẹ̀wá padà sí tí yóò máa tọ́jú àti àwọn ọ̀tá ẹni rẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn yìí wọ́n ní gbàgbọ́ pé tí ọba ti sí lójú ọ̀nà àwọn ẹ̀mí rẹ̀ ò tí ì mọ́nú kú ọba kú ẹ̀mí rẹ̀ ó ńgbà ọba jáde yóò sì máa rìn káàkiri lára àwọn èèyàn títí títí tí ó fi wá máa padà bí wàá bá wà lójú ọ̀nà táwọn. sọ àwọn ẹ̀yẹ̀wò nígbà àbáta ń lọ àwọn ìṣọ́ra ní ẹgbẹ́ olórí méjì ọ̀gbìn àti àmọ̀ àwọn ìgbẹ́ ní ó gbèrò nígbẹ́ lómi. àwọn èèyàn kẹrin nípa ìgbàgbọ́ táwọn èèyàn ní sí ọjọ́ ọ̀gbìn àti àmọ̀ òun náà ni àwọn tó ṣe gbé wọ́n nígbàgbọ́ pé ọlọ́ọ̀bà àlejò ọlá yóò jí ẹ̀mí níjọ́ àjíǹde yóò sì fi sínú ọ̀bàlùwà nínú ìyà ṣùgbọ́n ara ò ní síbẹ̀ á ní gbogbo àwọn yìí ìsọkúsọ náà ni wọ́n sọ. lẹ́yìn ìgbà náà látúwá fọ́ síbi kí ni okùnfà ń tọ́fà tí àwọn ọmọ tí òfin nígbàgbọ́ pa ọjọ́ àjíǹde alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ iná ni ìtako bíbí ọlọ́run làwọn afẹ́ bá àwọn ojúbọ̀dọ̀ oríṣiríṣi tí gbèsè ayé ti ilé tọ̀rọ̀ tó fi yàtọ̀ sí ilé ayé nípa iṣẹ́ tí aráàlú máa ṣe níjọ́ ìgbà ìyá náà. زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله بارك لك كل نفس ذائقة الموت gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú ọjọ́ téèyàn ni ọjọ́ tàbí ni ọjọ́ tẹran ni ọjọ́ tìgì ni ọjọ́ tìlúwì ni ìtí ọjọ́ ní ọdún tó ayé gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí ọ̀tọ̀ kú lórí ṣùgbọ́n tó bá gbé ọ̀gá ìdíyàmà a sì ní jíjẹ́ pápá òun náà ní kí ẹ̀mí ọ̀sẹ̀ tó ti wò lára nígbà tí orí ẹ̀ bá ti bá ara tó lè gbé ẹ̀mí yẹn ló mọ́ lórí agbára tó lè fẹ́ mi yọ ọkàn fòní yọ bá lọ sí àyè tí ọlọ́run bá ní fọ́ wà ara wọn bá ní tí ó wò lulẹ̀ kò sí ẹ̀mí tí ó dìrọ̀ tí ó dìrọ̀ tí ó wulẹ̀ ló mọ́ irú yẹn kò ní ṣẹlẹ̀ sí arọ́bẹ̀ lé ènìyàn ní ọ̀gá ìdíyàmà ti ka àyà rẹ̀ ní àná orí rẹ̀ náà lájú lé lórí nínú sọ́ọ̀tì ìbùrọ̀ yìí báyà seventeen tọ́lá ọba sọ pé wáyà tí ìyè mọ́ ojú mi kó lè màkàn wà máa ń wà kí máa ń yé gbogbo tí kú fi lè pààyà ní ọmọ ṣẹlẹ̀ sí ẹjọ́ ìgbàlùkìyàmà ṣùgbọ́n bẹ́ẹ̀ dé nìyà wà máa ń wà kí máa ń yé jẹ́ oníkù ẹlẹ́ẹ̀kejì tá a ti wá bẹ̀rẹ̀ lórí. ní ìsìnkìmìláàrí dùdú ní àlè náà ní ilé lè àfà ní ẹ̀dọ́ mọ̀ fi ìdọ́gba rẹ̀. nínú láti mọ̀ pé ara yìí ti yàtọ̀ sílé ayé tọ́lọ̀ sọ wọn kọ̀ọ̀rọ̀ hàn ó náà ní pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá wọn pé wọ́n máa jìrọ̀ rẹ̀ àwọn káàdì nígbà tí wọ́n bá ti dó wọn tó dó wọn láwọn tí wọ́n dẹ̀ ẹ̀ka ìró ọlọ́run ó tún káwọn bí ó tún sọ padà mo tún bàbá yà tó irú ẹ̀ṣẹ̀lẹ̀ bí ayé táwọn bá fi lé jó tọ́lọ̀ bá ní kẹ́ tọ́lọ̀ bá ti kẹ́ tẹ̀ mọ́ bẹ́ẹ̀ olè ọdún rẹ̀ sí tún nìyẹn yọ wà tàbí sí àti àǹbólẹ̀ torí ni tó rìn yẹn wọn kọ́lọ̀ kọ́ sáré wa ọlọ́pàá sọ fún apẹ́lẹ́ ní sùrọ́tù nìsa ayà 56 ọlọ́pàá. tó ti sọ̀kalẹ̀ látàkà níbi ọ̀sánàlá àìyọ̀sánà tó jẹ́ pé sáyẹ́ǹsì ti dìbẹ́lọ́pù dáadáa gbà náà tó mo ṣe dìbẹ́lọ́pù ní ìsìn ẹ̀ sì ní pé iye ẹ̀ka ìlú tí wọ́n ń ṣẹlẹ̀ sí ìyẹn náà bá fẹ́ gbìyànjú lábẹ́ ibi àwọn náà tó bá ti wọnú náà èèyàn ní màmú nǹkan lọ sí ìdàgbé ara abẹ́ òkú ẹ̀ka ìlú tó yọ náà ọlọ́run wá bá wọn táàkì pẹ̀lú kẹ́míkà kan ó ṣe ara yìí ó ti di àlọ́ sí ti ilé ayé ọba tí ọ̀gbìn àgbìyàmà òun náà ní wípé níjọ́ ọ̀gbìn àgbìyàmà àwọn mọ́mìnì gbogbo ojúmọ́ funfun tí ọ̀pọ̀ sì mẹ́lẹ̀ àwọn táàkì kótó lọ́rẹ́ wà tó gbogbo ojúmọ́ dúdú pẹ́rẹ́ yìí ọlọ́run sọ fún wa ayé ìdílé sọ́ọ̀tọ̀ alárìnwá ìwé àyà one oh six dé one oh eight. ọlọ́run àyíká ṣe pé ọmọ pé ọdún ojú ohun wà tẹ̀síwájú ojú ohun fàámẹ́lẹ́ ní ìdásíwájú ojú ohun àgbàfàkùn bàdà yìí máa nìkún fàdókòrè àdáàbà bí máa kún tó tẹ̀kúrú. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين فلو يا النبي صلى الله عليه وسلم صفوا ويوم أو يوم أو يوم ibi yẹwò mọtò bóyá tó ojú ọjọ́ kan bọ nínú ọjọ́ àìyáàmà nínú ṣẹlẹ̀ ẹjọ́ ojú àwọn ojú kan yóò dúdú fàáfà lẹ́yìn iná ṣòwò àdájú ojú òhùn àwọn tí ojú wọn bá dúdú wọn máa sọ fún wọn pé akáfà kò ń bá àdáyé máa ń dùn sẹ́ẹ̀sì kìrìbì ní wọn lọ́ọ́ nígbà kọ́tẹ́lẹ̀ fàdó àdá àbàbí máa kún tó ń àwùjọ lọ lórí àwọn ọmọ àtàrọmọdọ́mọ náà ní báwọn yẹn ti káàdì lọ. ọlọ́wọ́ aṣọ wa amẹ́lẹ́ ìnàbí àtàkùjú òhun ṣùgbọ́n àwọn èèyàn tó gbé ojú wọn fún bàbí rahmatulahi ìyá ọ̀ọ́dìbò wọ́n máa bẹ̀rẹ̀ gbére nínú àánú ọlọ́run oní àdínú àjẹ́nà tìlíkà ayatollah àwọn ọ̀rọ̀ ọlọ́run bá nílé à ń kà á fún ọ pẹ̀lú òdodo wàhálà ọ̀hún yìí ìlú tó lé bá ilẹ̀ àdáni ọlọ́ọ̀bá àdéjọ́lá kọjá tó gbúrò sísàkóso sí gbogbo ẹ̀dá o ọlọ́ọ̀bá mi sàkóso ẹ̀dá ẹlẹ́kẹta nínú táàmù ìgbé ara tàbíyámà ìdàgbàsókè ti bá kọjá ara ti dé ayé ó náà ní pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn rí nínú àwọn ẹrú sí ọlọ́run nínú àwọn ẹgbẹ́ ọgbọ́n máa rí àwọn nǹkan bí ìjìmọ̀ rí ní ilé ayé kódà téèdé gbígbé àwọn múmìnì àwọn òye ọlọ́ọ̀bà àlejò ọlá níjọba ìyáma lọ́nà bí sọ fún wa nínú sọ́ọ́tò ìyáma ìgbé ojú ohun ìyàwó máa ìdí náà gbọ́rọ̀ ìlà àárọ̀ bí náà gbọ́rọ̀ wọ́n ojú ohun ìyàwó máa ìdí náà gbọ́rọ̀. تظن أن يفعل بها فاقرة قال وجوه يومئذ ناظرة أو يكايوت بدود يوم القيامة أو أوهما أيها الرحمن أيها بيئة الله توجد يوتيوب ترى يوجد لك أمام كلا ولا أمام pé ojú rẹ̀ ò sì kápá bẹ́ẹ̀ nígbà tó wà ní ayé. ẹlẹ́ẹ̀kan nínú yàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin ara yé àkàrà àtàlìkìyà náà òun náà ní wípé ẹ awọ àwọn ọ̀daràn àti oríkèéké wọn wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n sì máa sẹ̀lé wọn lórí. tẹ́lẹ̀ mi lórí fi ṣèṣì náà tẹ́lẹ̀ mi lè fọwọ́ pa tẹ́lẹ̀ mi lórí pa ọ́nà wúlò ni àbáwọn àbíkọ́ àbáwọn àbáwọn fi sọ̀rọ̀ ni oríkì arọ́mọ ẹdẹ yóò tún máa sẹ̀lé lórí níjọba ìyá wa kọ́lọ̀ kọ́sà àwọn wa o kọ́jọ́jọ́ náà dá fún wa o. ọlọ́ọ̀bá adékọ́lá ọ̀n sọ fún wa nípa ọjọ́ yìí nínú nínú Qur'an nínú Suratul Fusilat ayà twenty one dé twenty three ọlọ́ọ̀bá adékọ́lá tó tó wá kọ́ ọ̀dùnkún ní jùlọ ó dé yẹ́wò lima shahidtum alayna qalu. وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين الله وقالوا لجلودهم أو بعدين يوم صفوا أو لما شهدتم علينا كلتين tẹ́ẹ̀ta àkùwá lọ́jọ́ òní apákan náà àwọn mímọ̀ sọ ilé ẹ̀sìn àtọwọ́ ni apákan sọ kódà abẹ́gan ni ọwọ́ látọ̀dọ̀ nínú àgbà àtọ̀rọ̀ ní àgbà wàhálà ó ní afẹ́wà tí ó sẹ̀ lórí ọbẹ̀ lẹ́nìyàn ẹsẹ̀ wa tí ọ̀sẹ̀ yìí lọ́dọ̀ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí à ẹsẹ̀ èmi náà ló fi mi lọ bí wàhálà tó dálẹ̀ yìí o ẹsẹ̀ tó dálẹ̀ yìí o ọwọ́ náà sẹ̀ yìí bẹ́ẹ̀ náà sì ni awọ ọmọ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ náà tó sẹ̀ yìí. wà á kọ́ ọdún lójú lóru bí inú bí mo ṣe ní tó àlẹ́ iná wọ́n máa sọ fún awọ ọmọ àtàwọn oríkẹ́ ara wọn ibi tí ló dé tẹ̀ wá ń takò alọ́jọ́ òní kọ́ ọdún wọ́n máa sọ ẹ̀sìn ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ tọ́ba ló fún àwa náà lọ́rọ̀ sọ lọ́dọ̀ tòní àìsí inú ẹtí máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọjọ́ tòní ti yàtọ̀ ṣé n tẹ́ pọ́ ní ayé tọ́wọ́ èèyàn bá ti sọ̀rọ̀ à kódà gbogbo tẹ́sán ayé ni ó bèrè kátó wá pẹ́sẹ̀ kátó wá bá wọ̀ rẹ̀ ṣùgbọ́n láti fi yá náà pẹ̀lú tìrọ̀tìrọ̀ làwọn kẹ́lí ọ̀nà sọ àwọn ọ̀daràn wà ó wà alágbàgbọ́ àwòwàlà ọ̀rọ̀ ti ṣèbọ́nà ọba àdéjọ́lá òun náà lọ́dá yíjọ́ kìíní àná nígbà tó ní kẹ́ nígbà tó súnmọ́ ẹ̀ nígbà tó sí wáyé bẹ́ẹ̀ ètò ìdàrú ọ̀dọ́ ọ̀dọ́ mẹ́rin ṣẹlẹ̀ tó fẹ́ wá ṣẹlẹ̀ padà sí i wà máa tún tún tẹ́sítẹ́ ti rú náà yẹ ṣe àdára lè tó ń sámọ́rọ̀ nígbà tẹ́ wà ní ayé ẹ̀jẹ̀ wá ẹ̀jẹ̀ wá ti ju ẹ̀ ti ju lórí wípé ìgbọràn yín ọ̀pọ̀ wa kakò yìí jọ ìyáàmà wà á kò sọ ọkùnkùn ìrìnà ẹni ojú yín ó náà ń bọ̀ wá kakò yìí pé mi ló fi wò ó tó tuntun wò wà á dúdú kan ẹ ẹ bẹ̀rù ọlọ́ ẹ wà ẹ ẹ ẹ ẹ tìjú rárá lórí pé awọ yìí ó tún wá kakò yìí lónìí wà á ti tọ̀nà tún àdáwà àlàyé àdàbẹ̀ fi rọ́ mi máa tà á lù ú. Eh, ọlọ́run sì ti mímọ̀ sí ó sì dá àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n tún sẹ́lẹ̀ tí wọ́n tún ta bá lù. wàdà àdìgún dọ́nùkún lẹ́bí ìdọ́nà tó ń bí ọ̀rọ̀ bí abáyíkẹ́ dásọ́lọ́ yẹn pé ọlọ́run bá òní mọ̀ sí tẹ̀sí àdá fún náà lóko ìbá parí fàásùbà tó ń mìíràn lọ́tọ̀ sí ẹ ti wá wà nínú ẹni òfò lónìí ní ọ̀dà ìdí àmọ́ kọ́lọ̀ kọ́sà ló wà ó kọ́sà lójú kó fún wa ó òyà ọyà àtàlẹ́nu wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ bá ti dẹ́sẹ̀ ibi owó ti dá kódà kó sí kọ́lọ́fín kọ́mọ rántí ọlọ́ kọ́mọ rántí pé ọlọ́run bá nígbà sí ó sì rí òun torí ẹ̀ ní àwùjọ mùsùlùmí ọgbọ́dọ̀ da ọgbọ́dọ̀ da kó sì yàtọ̀ sí àwùjọ táàbì àwùjọ táàbì tí wọ́n máa sọ pé tí kèsè pé ọlọ́pàá wà ń bẹ̀ tí kèsè pé sọ́jà wà ń bẹ̀ tí kèsè pé ìjọba ń bẹ̀ ń bẹ̀ EFCC ọmọ sí tá a ṣùgbọ́n ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí yọ ọmọ sọ́ra fún yọ ọmọ tó ní gbogbo àwọn ọmọ yìí lọ iná lọ́lọ́ ó sì ní gbogbo èèyàn tó ìṣẹ̀dá tó lẹ́sàn. ẹlẹ́ẹ̀kẹfà nínú táàbù rẹ̀ pé ara táàbù yìí ẹ̀ ara táàbù yìí ó yàtọ̀ sí tàbí yáàmà òun náà ní pé ẹ̀ ń wá wà láti jẹun náà yọ ọmọ gbádùn lọ kárí kí ṣe láì dìbò kò sí kó ti bẹ́ẹ̀ sí ní ayé ní àwọn yorùbá sí ẹ̀yìn kíní kan lè wí àbí ní wọn sọ ìbọn ẹ̀fọ́ sábà pé òkú kan ń pè é gbogbo ìwé ẹ̀yìn wọn tún níbi náà tí ò lè wọ́n kú àdídéwé ẹ̀sìn jáde àdídéwé nígbà tí bá ti nà ní ìdílé lọ́wọ́ ní ilé àdídéwé àdídéwé wà àdídéwé. kálukú ògbò tí ó sá ní ìsìn olówó kan ń sọ fún mi nígbà tí sọ fún ìṣẹ̀lẹ̀ mi àjọpàdé ní Mọ̀dínà ló bá ṣe níta mo ní mo ti mọ̀yí tipẹ́tipẹ́ láti wọ́n báyìí ah, ní oní omi bẹ́ẹ̀ oní láti eighties a sì ń sọ̀rọ̀ ní two thousand one so láti eighties ni mo ti mọ̀yí early eighties inú rẹ̀ bá dùn ẹgbẹ́ orí láti ní thirty year ara rẹ̀ ò yí padà ah. <laughs> ó ti gbọ́dọ̀ ọ̀run lọ ìlọ́kọ́lọ́ ọlọ́run sọ àtúnwá fún wa náà láti ọ̀dọ́ dáadáa o àyèyàn ọmọ gbádùn nínú nínú gbádùn àjẹ náà ara òsì ní igbó kódà nínú táwọn onímọ̀ wọn sọ máa ń gbé ọdún orí àlejò isa ní sàlátọ̀ sàlá ìgbé ìdílé náà gbogbo wọn ní ìjírí náà wọn ní gbogbo wa tó ń lò náà ló àjẹ àmà àmọ̀ wà ní bí ọmọ ọdún twenty seven years so láti tó yẹ pé èyí máa ń kọ́ ẹ̀ ọmọ yẹn máa dá ẹ̀ ọmọ yẹn wọ ojú tí máa ń ta àti kò sì ní ilé mọ́ lẹ́yìn ìgbà so bẹ́ẹ̀ náà ni àwọn èrò náà àwọn náà wọ́n wà bẹ́ẹ̀ tí èsì pé mo gbò wọ́n sà ìyà ọwọ́ ìyà tí ọ̀nà máa jẹ wọ́n nìkan náà ni. ọlọ́run bá sọ ilé ìfowó suratul nisa àyà one twenty two ìgbé walladhina amanu wa 'amilus salihati سندخلهم سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا ọlọ́ba àdìgbẹ́lá sọ pé wọ́n lẹ́bi iná àmọ́nù àwọn tí wọ́n ń gbàgbọ́ sọ́nà wà á nínú sọ́ọ́ lè àti tí wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa tàbí dékèlú fún ìdáná tí ń áfi wọn kó sínú ọgbà àdẹ́rà tẹ́lẹ̀ ní ìta tí àdáni ha tó ti kó oríṣiríṣi àwọn akérèmọ́lò wọ́n máa sọ rẹ̀ kọ́ ìdí ìnàfíà tẹ́tí wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére láíláí ní ẹgbẹ́ òun ní òun ní gbóhùn ní sá wọ́rájà láàyè àkọ́ àdìmọ̀ ọlọ́run bá mi yẹ òdodo ní wàmọ́ ní asùnàkùn mi náà láàyè èyí la ta ni fi jẹ́ olódodo ń pa ọ̀rọ̀ sísọ tó dàbí ọ̀rọ̀ àlẹ́káwọ́lù ọ̀rọ̀ ni àlẹ́bíyù ọ̀rọ̀ ni àlẹ́mọ̀kọ́lá ọ̀rọ̀ ni àlẹ́mọ̀kúlù ọ̀rọ̀ náà ni mí àlìkọ́ọ̀nù náà ọ̀rọ̀ ló náà níbi ìdílé àbáwá. nípa àwọn èrò náà ọlọ́run bá tún sọ fún wa nínú suratul Ahzab àyà sixty four sixty six inna Allaha la'ana al-kafirina wa 'adda lahum sa'ira khalidina fiha abadan la yajiduna waliyyan wala nasira. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول ọlọ́run dájú àwọn ọlọ́run dájú ọlọ́run àdìgbọ́lá ó ti sẹ́bílé àwọn káàfì ó dùnmọ̀ jìnnà sí àwọn ọlọ́run wá àdàlà sẹ́yìn rọ ó sì pèsè inú iná sẹ́yìn rí ó pèsè ẹ̀ka lẹ́kùn wọn kọ́ nídìí wọ́n máa bẹ̀bẹ̀ wọ́n máa bẹ̀bẹ̀ lọ láíláí wọn ò ní tí wọn ò ní sáwọn máa bẹ̀bẹ̀ ọwọ́ pé kí àwọn sábà ń jẹ wọn àwọn wọn máa dúró wọn máa tí ìdí mímu wọn kọlọkọ sàlùwà o láàyè ìlú nàwa ní ìdí àwọn wàlà àtọ̀sí rọ. níjọ náà wọn ò ní rí alásùnmọ́ kẹta lọ́jọ́ rẹ̀ tí ó ràn wọ́n lọ bẹ́ẹ̀ ni kò sì ní rí ẹ tí ó kùn wọn lápàdà lórí àlàáfíà ọ̀rọ̀ náà yàwó ọjọ́ kan náà ńjọ́ náà ọjọ́ tí ò ní tán ní ńjọ́ náà yọ ọmọ tó kọ̀ bá ojú òfin náà ojú wọn wọ́n máa fi yẹ́ náà wọ́n máa fi yẹ́ náà gbà nínú sùfúyà yẹ̀kú ló nà yá láìka náà wọ́n máa sọ fún ìgbé àwọn àtàánà wá àwọn ìbáàdì tẹ̀lé ọlọ́run wá àtàánà rọ̀ṣùlá àwọn ìbáàdì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú táàpù ẹgbẹ́ ìyàtọ̀ ti wà láàrin ara ti àlùkìyàmà àti ara àtìlẹ́ ayé ìdàgbàsókè ti bá ó náà ní pé ẹ̀tọ́ bá wà fún àdìdẹ́ náà yóò máa jẹ oríṣiríṣiríṣi oúnjẹ tí ò ní tí ò ní rán fún ọ yóò máa mú oríṣiríṣi nǹkan mú tí ò ní pa lórí bẹ́ẹ̀ náà sì ni àwọn tí ẹ wà nù náà àwọn náà máa jẹ oríṣiríṣi nǹkan wọ́n máa mú oríṣiríṣi nǹkan gbogbo ìtàn ọ̀rọ̀ mú kò ní fa sísẹ́ra kankan fún ẹbí yẹn ṣe ń ṣe ilé ayé kò sì ní fa kò ní ṣe pé yọ̀wọ̀ àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ bí ebi o ebi ọmọ àwọn ọmọ yẹn ṣe ń jẹ kẹta kò ní ní fi wọn ò ní bàbá wọn jẹ nǹkan wọn ò tó máa béèrè fún mi ebi ó sì tó máa pa wọn ṣùgbọ́n àlùjẹ́ náà wọ́n máa jẹun láì ní ní kí ni pé ibi ní ojú ọ̀dẹ́ tẹ́ bá láì ti àtọ̀síra wọn bẹ́ẹ̀ náà sì ni a kò sí pé àwọn ń tọ́ka aba àwọn ajáàgbẹ́ àbá àwọn atọ́ nínú àjẹ́ náà kò sí rẹ̀ bẹ́ẹ̀ sì ni àgbọ̀dọ̀ wọ́n sì gbogbo àwọn nǹkan wọ̀nyí ilé ayé kalẹ̀ lálàáfíà lórí ẹ̀ bá ti di kókò nítọ̀tọ̀ yọ lọ sí ìlọ tọba tí ọ̀rọ̀ bá ti bá ẹjú ẹ yọ lọ lọ pé ní ọ̀rọ̀ bá nìyà náà bó sì ti bẹ náà lóko rí bó ṣe ẹni tó bẹ ní orí tẹni kẹ bá sọ sókè bá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ní ẹ̀ lóògùn títí tọ́jú borí wàhálà yìí ti bọ̀ nídarí òkú kò jẹ mọ́ ọba jẹ ọba jẹ ní òkú lára ẹgbẹ́ náà ń gbèdé. ọlọ́run ta ló lóko lórí ilé nínú suratul Ghashiya àyà ìkẹfà sí ìkẹjọ ọlọ́run ilé sálà ń kọ́ àwọn ìlà ìtọ́rí láàyè sùgbínú wọ́n láàyè tó ní ìdúró ọlọ́run. ليس لهم طعام إلا من ضريع kò sí oúnjẹ kankan tí wọ́n máa dẹ ju ẹ̀kú lọ igi ẹ̀kú ni wọ́n máa dẹ kéèyàn lè máa dẹ igi ẹ̀kú ní adébí kí ìwà ẹgbẹ́ ọlọ́run ti ṣe ara àti àwọn ọlọ́rọ̀ àyè ní ọlọ́run níbi sí ni wọ́n máa ni wọ́n máa dẹ apá kan ní igi ẹ̀kú ní jẹ́rẹ̀ apá kan ní òróró tó bá fún jáde lára wọn nígbà tí iná bá jó wọn náà wọ́n tún máa dà wọn lẹ́nu láàyè ní ọlọ́run bá sọ pé sọ ní ìdí àwọn wẹ̀dẹ̀ ètùtù ni wọ́n máa dà sí wọn lẹ́nu nínú ìgbà tí àwọn sì náà bẹ̀rẹ̀ láì kí á náà ó ní ẹ̀rí àtọ̀ tí ẹ̀ tọ̀ sára omi olómi obìnrin tí èsì tí wọn ọlọ́wọ́ bá kò ní owó kòjọ kó tó dà sí wọn lẹ́nu ní ọ̀gá ìgbé àwọn wọ́n sì máa ń múlé ara wọn nínú ńlá ọlọ́wọ́ kọ́ sàánú wa o kọ́ sàánú kó fún wa o ọlọ́wọ́ bá ní gbọ́lá wọn sọ pé lẹ́yìn sálámù tọ́ kò sí oúnjẹ pẹpẹ tí wọn máa jẹ ju bí ẹkún lọ kí ẹ bá ti adé tí wọn jẹ tó láàrin sí nínú wàhálà ayélujára ní èmi dúró kò sí ọ̀rá kankan tí ọjọ́ láta rẹ̀ sí ẹ lára kájú wọn wà wọn wà sára wàhálà ayélujára ní dúró bẹ́ẹ̀ náà sì ni òní rọ̀ lọ́rọ̀ ayọ̀ ebi bí ẹ ṣe ń jẹ tán ebi ó máa pa wọn náà ebi ó máa pa wọn náà ní àtọ̀rọ̀ fọ́sà àbúrò wọn sì wá lórí náà ẹlẹ́ẹ̀kẹjọ nínú táfìmọ̀ yìí pé ara tilé ayé ó ti yàtọ̀ sí ti àlìkìyámà tọ́lọ́mù àdéhùn ọlá tó sọ fún àwọn kọ̀ọ̀án ó náà ní pé àwọn àwọn èrò náà wọ́n lágbára láti máa dẹ ibi ẹ̀gún yẹn ààyè ní ọlọ́pìn ní lọ́rí kẹ́bù sí lọ ààyè ní ọlọ́pìn ní gísìlì nígbà bá tó máa ń dẹ omi gbóná tó ti gbóná lọ́jọ́ tàbí ni wọ́n bá máa wọlé lórí ìwọ tí àwọn onígbóná ètò ọlọ́pọ̀lọ́ gan àti ìlú ògùn máa ń le díẹ̀ àbí ìrọ̀wọ́ tó tutù tọ̀tẹ̀ dáre torí pé ìlú ọ̀fẹ́ dúró díẹ̀ lọ́dọ̀ ẹ wá àwọn onígbóná tó ti ń gbóná yìí wọ́n sì tún máa dà sí wọ́n tún máa dà sí wọ́n tún máa mú bẹ́ẹ̀ náà ni àwọn ọwọ́ ẹ̀jẹ̀ téèyàn ọ̀gbọ́dọ̀ jọ́rọ̀ ẹ̀ mú ilé ayé yọ̀ọ̀bẹ̀ lè pọ̀ fún lọ́jọ́ tó tó jẹ́ ẹ̀tù lọ́yẹ́ lọ́dà lọ́nà ọ̀sà àlùwà ọ̀ lọ́nà ọ̀bà àdékẹ́ ọlọ́tún wa tàwa lórí eléyìí nínú sùúrọ̀tù wà kíá àyà fifty one sí fifty seven ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ fún ayé pé thumma innakum ayé ad-dalluna al-mukaththibun لآكلون من شجر من زقوم فمالئون من البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون رب العالمين ثم إنكم أي الضالون المكذبون ẹ̀yin ni àná ẹrú ojú ọ̀nà ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dọ̀ ẹ̀ẹ́dọ̀rá ojú ọ̀nà mi ilẹ̀ là lọ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́fún yín kúránù bẹ́ẹ̀ fún yín pé kí èèmọ́ rẹ̀ wọlé iná láéláé ẹ̀ẹ́dùrọ̀mọ́ ẹ̀ẹ́gbàmú ẹyẹ ẹyẹ ẹyẹ ní àná àlùmọ́nà ti wù nà tẹ́tí ọjọ́ bí ní tẹ́tí yín tẹ́tí rọ́ là á ìlú nàmi ṣẹ́jára ti zàkú. ọlọ́run dájúdájú ẹ̀ ń bọ̀ wá jẹ nínú ibi zàkú ibi ẹ̀gbọ́n nínú àwọn nǹkan tó ti gbé ọ̀rọ̀ tó kọ̀ ọ̀rọ̀ nù kí láàbí ọmọ èdè ìlú ọgbà wọlé ṣùgbọ́n tí ìbá ti gbà ọlọ́run yọ ọmọ ilé òsítọ́ náà ọmọ òyìnbó inú tí ọ̀rọ̀ nǹkan bẹ̀ ní ìwọ̀n gbà wọlé iná ẹ̀rí kọ́ dánilẹ̀ tó tó wá ní ìdílé tó kù bẹ̀ níbi tó dání sí kò ṣeé ṣe ṣùgbọ́n náà bá àlejò ọlá igi ìsàkúùmù ìsàlẹ̀sàlẹ̀ dé àgbọn náà yóò ti mọ̀ inú náà ni ó ti wù ibẹ̀ náà ni ó dàgbà sí ibẹ̀ náà ni ó yọ èso sí ibẹ̀ náà ni ó yẹ kí ẹ̀kún rẹ̀ sí ọlọ́run bá sọ tí a ń gbé ọjọ́ ẹ̀sán rọ àwọn ẹni àmì nígbà tí a bá wọn ní dandan wọn máa jẹ nínú nínú oúnjẹ ẹ̀kú tó lè gbé inú dáadáa nínú náà ló ti dàgbà sókè fàmà ní òkú nàbí ní àlùkò tó ajẹkùnú wọn jẹ kí òní sí àlàfo kankan nínú ọgbọ́n wọn wọn kà sá máa jẹ wọn máa jẹ tí wọn fi kún fàṣà àrùkù náà alẹ́ yìí nínú àmì wọn tó wá mú nínú omi gbóná tó ti gbóná gbàgbà ni wọn máa kó kún lé lórí fàṣàárì gbogbo náà ṣùgbọ́n àdìdí nígbà tí wọ́n bá sì mú nígbà tí wọ́n bá sì fẹ́ mú bí ẹni tí fowó ògbẹ́ tó ti ń dà láàmú ẹni tó ti yẹ kó mú mi láti ìgbà tó ti wà ní èkó ọwọ́ amúra tí tó fi dé bàjẹ́ olórúkọ mọ́tò tó dálẹ̀ ó tó dọ̀yọ̀ mọ́tò ọ̀dálẹ̀ ó dé lọ́rin mọ́tò ọ̀dálẹ̀ nígbà tó fi dé lọ́wọ́ ìjọba yóò fẹ́ ọ lọ́wọ́ àrùn omi nítorí ọjọ́ yọ̀ọ̀mọ̀ yọ̀ọ̀mọ̀ gbọ́n wọlé báwọn ará ná bí ó sì máa ń wọlé láti di àwọn ọlọ́kọ̀ sáà ń wá ọ lórí ìrètí wọn ní pé báwọn bá ti rẹ̀ mú yọ rẹ̀ àwọn olùgbẹ́ kọ̀ á tún rẹ̀ wọn olùgbẹ́ àtọ́nà dá mọ́ sí alẹ́ ìyá wọn. ọlọ́run bá sọ pé fàṣà àìkú náà ṣe olóbàdé bí wọ́n mọ àwọn omi gbóná yìí ní mọ ẹ tí o fòró mọ ẹ tó ní dá láàmú. ha dá ń dúró yà ọ̀nà dídí ọ̀gá ọ̀gá. ọlọ́run ní ìjà tí wọ́n tún fi ṣe ìdùnnú àdìgbò fún ẹni ẹjọ́ ní ìlànà. gbọ́ ìjọ nǹkan àkùnà àlejò ẹgbẹ́ nǹkan àkùnà àlejò yẹn mọ̀ ọ̀gá nǹkan tó dáa ló sì jẹ́ ọgbọ́dọ̀ jẹ sàhákù ènìyàn ọlọ́kùnrin lẹ́lẹ́ nǹkan àlejò tí wọ́n kọ́ sí fún ẹgbẹ́ láti wọ́n lóná iná ẹ̀ ní ebi ẹ̀kún àtòrí gbóná ẹ̀yìn ìgbà tí wọ́n ti wá fún wọn òun náà wọ́n tó wọn lọ láíláí ọ̀nà kan sàánú wa ọ̀ ẹ̀jẹ̀ àti òun náà ọlọ́run ní láì ló fọlá nínú àwọn ọlọ́lá kú dání fàlọ́ọ̀lá èkó ẹ̀yọ́ àgbàjọ ìjọ àdìdì ẹ̀yọ́ àgbàgbọ́ kẹfù wà gidi ní orí ìyẹ̀pẹ̀ ọlọ́run tó ń sọ fún wa nípa àwọn èèyàn wọ̀nyí nínú suratul Haqqa àyà thirty five títí dé thirty seven ọlọ́run nípa lórí sàdáhùn ní yawma hahuna hamim wala ta'amun illa min ghislin la ya'kuluhu illa al-khatiin ọlọ́bí ní ọjọ́ tòbí tí ìṣíjú ẹ̀sán fàlẹ́yìnsẹ́lá bu àrùnà àmì oníṣẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ kankan fún àmìmù jẹ́ omi tó lẹ́ni ìdílé abáwá àmìmù sì tún jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ bẹ́ẹ̀ náà sì ní kúmọ̀ amadé ìlú tó dúró dáadáa nínú ìdílé abáwá náà wàlá àtọ̀ àmọ̀ ní ìlà mùsùlùmí bẹ́ẹ̀ náà sì ní òṣèlú jẹ́ tí wọ́n jẹ ju kìsìlì ìdílé lọ ó náà ní pé apá kan ni wọ́n sọ pé ìdí ẹ̀gbọ́n ni apákan wọn nínú inú ìdúgbò ara náà ni wọ́n tó wọn fún wọn àwọn onímọ̀ sọ pé pọ̀ jẹ́ bí ẹsẹ̀ tí ń sẹ̀ ó náà ìgbélé ìgbélé kálukú dé ọ̀gá àdúrà wọn lọ tó bá fi ti kálukú nínú jíjẹ nínú mímu lọ́wọ́ tó wọ́n máa gbé fún un dáadáa. láyà kúlò wò é lálẹ́ ọ̀ọ́dún kọ́sẹ́nì kan tí wọ́n jẹ́ ohun tá a wúyo àbáwọn aláṣiṣẹ́ ìjẹun àwọn ẹlẹ́sìn àwọn èèyàn gbogbo ọlọ́run bá tún sọ fún wa pa lórí àfaradà tí ó wà fún ara wọn nínú níjọ́ ìgbà ìyáàmọ̀ láàbùn ọ̀gbìn ti yàtọ̀ sílé ayé ọlọ́run sọ fún amúsúlọ́tì Ibrahim aya sixteen àti seventeen ọlọ́run bá sọ pé mi ń wá ilé ń da ànàmọ̀ wàyí sọ́ mi máa ń sọ́ di ilẹ̀ yàtàjà ráhùhù wàlá yàtà àbíyúsẹ́rù wàyà àti mọ́tò mi kúndùn lè màkàn wàmà wà fi máa ń وبورائه عذاب غليظ عذاب غليظ ọlọ́ni ní wàrà ìjà àná káfíìn yẹn iná ẹgbẹ́ àná tó bẹ wájú ẹ̀ wàyí sọ́ọ̀rì náà ìsọdí ilẹ̀ omi àwọn ọdún ẹ̀jẹ̀ ìtútù ni wọ́n máa fún un nínú náà ẹgbẹ́ àná yàtọ̀jà ra ìbú yọ ọmọ rẹ̀ mú dúró àyẹ̀ drop yàtọ̀jà ra ìbú yọ ọmọ rẹ̀ mú wàlá aláàbíyú sí ègbò bẹ́ẹ̀ náà sì kò ní pàgbé lọ́nà fún rẹ kèsì pé yọ̀wá máa dùn lọ́wọ́ wọ̀nyá àti mímọ́ tó bí ń kú lè màkà gbogbo ọ̀nà ní kí wọ́n máa gbà wá bá torí ìyá ti ń jẹ́ nínú náà dá àdámà wá máa ń kú àbí máa ń jè kò sí ní kú láéláé wá mi kú ara àdá ngẹ̀rì nítorí wọn àwọn àjò rẹ̀ bákan náà ìyá tó lé kókó iná àtúni kọ́nà ń kọ́ sọ àkókò bẹ́ẹ̀ o ọ̀dà tóbi ọlọ́run láàmú rẹ̀ nínú táàkù fìmọ̀ yìí pé ara yìí ó ti yàtọ̀ sí ara àtijọ́ mi ara àtijọ́ ayé ara yìí ti níjọ́ mi àgbẹ̀ àmọ́ yọ yàtọ̀ sí ilé ayé ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ni pé yọ ọ̀rọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti máa bá màláìkà lọ́rọ̀ tí o sì lè ṣe bẹ́ẹ̀ ayé àti tí màláìkà bá gbé àwòrán èèyàn wọ̀ gẹ́gẹ́ tó wá bá sọ̀rọ̀ tó náà sì sọ̀rọ̀ ńgbà tí wọn bá wà ní sèṣin mọ̀láìka wọn kò ní lè ṣe bá sọ̀rọ̀ tó bá ní ọ̀dà ìyáàmà á lè á lè bá wọn sọ̀rọ̀ àwọn tí wọn gbé mọ̀láìka ti mójútó àjẹ́ náà ni o àbáwọn èrò náà tó ti rí pé àwọn mọ̀láìka kan bẹ́ẹ̀ tí wàhálà wọn náà ò ní ká wọn ó sì jọ wà bẹ́ẹ̀ náà ni àwọn wọn máa mójútó inú láyé wọn jọ máa sọ̀rọ̀ káàkiri ó sì máa gbọ́rọ̀ mọ̀láìka níjọba ìyáàmà kò sì nílé ayé ọlọ́run sọ fún wa ní sùúràtù Zukhruf àyà seventy seven ọlọ́run ní wà náà dáwó wà náà dáwó yá máa nítorí ẹkú tẹ́ àlẹ́ iná rabbuka qala innahum makithun wà náà dáwó àwọn èrò wà náà wọ́n máa dúró sí i ìgbéyàwó máa nítorí ẹ̀ màláìkà tó ní kó lọ́gbà àwọn tí ń tọ́jú náà lìyàkùtì àlè iná ọ̀bùkà sọ́tún ọlọ́run ọba olùtọ́jú rẹ kíkọ́ pa wọn káwọn sì káwọn wú kọ́ mọ̀láyìká ti gbọ́ tí ẹ mú àwọn náà wà á gbọ́ tí mọ̀láyìká kọ́lá iná màkìtù mọ̀láyìká wà á sọ fún wa pé ayé ẹ̀ máa wà láyéláyé wà yóò àwọn sì máa gbọ́ yóò wá dé ìbànújẹ́ fún ọ. ọlọ́run tún sọ fún wa pa nínú ṣúrọ́tù zuma ayà 71 títí dé 74 ọlọ́run bá lè gbé ọlá wọ́n sọ fún ayé wọ́n sí kọ́ọ̀lù lẹ́bí iná káfàró ilá ajá ànámà súnmọ́rọ́ hàtà ìdájá buha fúti àti àbúwá buha wà kọ́ọ̀lù lọ́wọ́n khazanatuha alámúyà tí kún rúṣùlùmí kò yẹ يذكركم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين سورة الفاتحة الأمثلة كانت تدرى أتبعت على القرآن وسيق الذين كفروا فلما بعد لك الله أن ومن دعا من كافرين wọ́n máa dà wọ́n lọ ìlà dáhàbìnà ọ̀zùmọ̀rọ̀ wọ́n máa dà wọ́n lọ nínú ẹ̀dá àdámà níjọ ìjọ báwọn kan bá ti lọ làwọn kan lọ bí ẹ ti ń pera wọn náà ní ayé èmi ìjọ lágbájá èmi ìjọ tàmàdù ronú sí ìjọ tó bá wà sí kì í ṣe ìjọ dáhà náà tẹ́ ẹ̀kọ́ nínú ẹ̀dá àdámà. وسيق الذين كفروا إلى جهنم زمرا وما دام كافر سنون جهنم نجو حتى إذا جاءوها فتحت أبوابها nígbà tí ẹ bá wá dé ibi dáadáa ojú ọ̀nà oríṣiríṣi ti ń bẹ́ẹ̀ wọ́n bá sì dálẹ̀ kálukọ́ ọba ìtọ́ba tọ́ sí ìbẹ̀lẹ̀ ọba wọlé wàkọ̀ ọ̀dàdà ń kásánà tó ha àwọn màláíkà tí ń tójú tó dáadáa wọ́n mọ̀ sọ pé aláwíyá ti kún rúṣùlù mi kún oṣù mọ̀mí kún ọ̀rọ̀ àndẹ́yìn sáwọn òjíṣẹ́ kan ò ti wá bá yín nílé ayé ìwọ tó ọ̀rọ̀ báwọn òjíṣẹ́ táwọn àbá kan tí mo ti wá sí ìdùnnà lágbóolé yín yẹtulu aleikum ayati rabbikum tí wọ́n ń ka ọ̀rọ̀ wọn bá yín tí ń ka fún yín wàyíwáyún bẹ̀rù náà kò lè kọ́ ìyàwó mi kò mọ̀ rárá tí wọ́n sì kìlọ̀ fún yín lórí pípàdé ọjọ́ tòní ẹ̀ wá múra lẹ̀ kọlù bàlá àwọn náà ti gbọ́dọ̀ àwọn màláìka wọn ò ní bàtà bẹ́ẹ̀ ni kó ṣe bí ẹsẹ̀ wí ẹ̀yìn màláìka. wà á kí ni káàdìkà ní mọ̀tòlá àdáàbì àdáàbìkà àbìrí kájúgbọ́ lọ́dọọdọ nìmá. ọlọ́run bá adigun ọlá ó ní ọ̀rọ̀ pé ìyá ọ̀sà jẹ èèyàn ó sì pò lórí àwọn káàdì. ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run wọn jẹ́yà ọlọ́run ti mọ̀ kó sẹ́yìn fún mọ́ọ̀sẹ̀ قيل ادخلوا أبواب جهنم خالدين فيها àwọn ẹ̀kọ́ tó máa sọ fún ẹgbẹ́ ẹ máa wo ojú ọ̀nà Jahannama ẹ máa kó sílẹ̀ ẹ máa bẹ lọ gbére ní nínú ẹ̀ fàbí sáà tí wàá lè mú kàkà gbére Jahannama yìí ó burú ní ìwúdí fún àwọn oníkiri máa ń ká yìí àwọn tí dọ̀rọ̀ àwọn lójú ní ayé. wà sí ìkọlẹ̀ ní iná làbá òwúrọ̀ ń bá wọn kò wá dá àwọn múmi tí a ń bẹ̀bọ̀ náà bá wọn wọ́n máa da àwọn náà lọ sínú àjẹ́nà zumọ̀rọ̀ ìjọ ìjọ hàtà ìdájà wúha tí ó fi débi tí a bá ti di àjẹ́nà wà fún ti àti àbúwá wúha àwọn ẹnu ọ̀nà àjẹ́nà oríṣiríṣi ẹwọ́ sí kalẹ̀ wà kọ́ wọn lára mú sàṣàlẹ̀ tó ha àwọn mọ̀lẹ́kà tí ó ń mójútó àjẹ́nà wọ́n máa sọ fún wọn pé sàlámù ní àlẹ́ ìkọ́m kọ́ máa bẹ́ fún yóò níjẹ́ sàlátù ó náà ní alìkòlóso mi náà màáyì wọ́n màáyì kéèyàn omúlùbọ́ kò gbogbo àlẹ́ àti gbogbo mùsíbà níjẹ́ sàlátù nígbà tá a bá ní asàlámù àlẹ́ yẹn tó ọlọ́run dìbò kankan ó sì ọ́ omi yẹ kí mùsùlùmí kọ́ kan fún káàkiri káàsì máa rẹ̀spọ́ndì asalaamu aleykum aleykum salaam ọlọ́dà mẹ́ni musiba kan ó sì ọ́ ọlọ́dà mẹ́ni musiba kan ó sì wá ọ́ ọlọ́ba àdéhùn ọlọ́sọ pé wà kọ́ ọ̀dàlá òkú kásánátù wa salaamu aleykum àwọn àwọn àwọn àwọn láyìíká tí ń sọ àdéhùn náà wọ́n máa sọ pé salaamu aleykum ọlọ́dà kọ́ máa bẹ fún yín ewu bẹ kọ́ ní sẹ́yìn tí mo tún ẹ máa gbádùn nínú àdéhùn náà fàdéhùn ló wà á sọ ọ̀ mọ̀kín ẹ máa bẹ́ẹ̀ tó àjẹ́tẹ̀ ìlọ láíláí ni o àwọn oṣù náà gbọ́ nínú oṣù náà lọ. وقال الحمد لله الذي صدقنا وعدا وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين àwọn mọ́mìnì àwọn ọwọ́ àsọ̀rọ̀ wọn máa bá mọ̀láìkà sọ̀rọ̀ àwọn mọ̀láìkà tó sinú ẹgbọ́ wọ́n mọ̀ sọ́gbà alhamdulillahi gbogbo ẹni pátá ẹ̀tọ́ ọlọ́rọ̀ ni alẹ́ ní sọ́dáfà náà wà àdá ọ̀nà ọba tó bá mú àdéhùn rẹ̀ sẹ́ wà ó rà fọ́nà àrùbọ̀ ó jẹ́ àdúgbò àdìdẹ́ náà ọ̀nà ọba ní kàdúgbò àdìdẹ́ náà nàtàbà gbogbo àwọn òmìnira ní ìjà àti ètò náà ṣáá ibi tó bá wù wá láàmú àdùsí nínú àdìdẹ́ náà fàdí ìmọ̀ àdéhùn àá pé ẹ̀sán tó náà sọ fún àwọn tí ó ń ṣiṣẹ́ tó ga ẹ̀sán tó náà dá pọ̀ ní o kọ́nà bí adùn wà nínú náà. bẹ́ẹ̀ náà ní túrọ́tù gáfíà àyà forty nine àti fifty ọlọ́run sọ fún àwọn iná yìí عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال ọlọ́ni nípa ọ̀rọ̀ káàkiri tó wá ọmọ ẹ̀ tí ìlà àyọ̀ ọmọ ẹ̀dẹ́ ìrìn àti màláìka ọlọ́ni wà kọ́ lálẹ́ nàbí nàárì àwọn tí ẹ wà nínú náà tí ẹ jẹ́ káàkiri wọ́n máa sọ̀rọ̀ fún ní kásánà ti dáhà nàmà àwọn màláìka tí ẹ ń bójú tó dáhà nàmà wọ́n máa sọ pé ibi rú ọ̀gbà ẹ̀bá abẹ́rẹ́ wọn bá yìí àwọn ò ti rí pé ọ̀tọ̀ sáwọn káwọn ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀gbà àwọn ti àwọn ti àsìkò tó yẹ káwọn bẹ̀rẹ̀ ọ̀hún sí ó ti gbọ́ àsìkò tó yẹ káwọn sí dáadáa sí ó ti gbọ́ kò sí padà lọ sílé ayé mọ́ ẹ̀yin tó wá jẹ́ pé ẹ̀yin lẹ́ tó súnmọ́ lọ́wọ́ ẹ̀bá abẹ́rẹ́ ọ̀hún yóò ká fi wà ná ẹ wọn wọn mọ bí àwọn ẹ̀ka lẹ kọlu àwọn ẹ̀ka ti gbọ́ tí ń sọ wọn wọn á máa sọ wọn padà ebi awa lamutakun awa lamutakuta àti lóhùn olóko ń bèrè báyìí ní àjì àwọn òjíṣẹ́ tí ń dára yín èèyàn bí irú yín tí wọn ti wá bá yín ní ayé ní bèrè báyìí ní àjì pẹ̀lú oríṣiríṣi ẹ̀rí tó fojú hàn kọlu bàlá oníbẹ̀ẹ́ni ẹ̀yìn màláìka olóòṣèpamọ́ kọlu àwọn mẹlẹ́kọ̀ wa máa sọ pé fájúrú ẹ̀yin lè máa bẹ lọ́run àwọn káàbá yín bẹ lọ́run àwọn káàbá yín ṣàdúrà ẹ̀yin náà lè máa bẹ lọ́run wà máa dùn áwùlì káàbì ìnà ìlà ìdọ́là ọlọ́ni àdúrà táwọn káàbì bá ń ṣe kò ní bọ́ sókè rárá yóò sì nà lọ́ni kò ní bọ́ sókè nígbà àdúrà tí ò wúlò ní nígbà tí yẹn pápá tó wá ní ọlọ́run ní dẹ́sẹ̀ sí parí ẹ̀ táàbù rẹ pé ara táàbù láì di àmà ó ti yàtọ̀ sí ilé ayé nípa tó ti gbèrú sí i ó náà ní pé àwọn ará ìjẹ náà àtàrà náà wọn ò lè máa bára wọn sọ̀rọ̀ ará ìjẹ náà sì ní fílì náà èyí ò sì lè wà lẹ́gbẹ̀ẹ́ náà kọ́ máa mọ̀ ìgbé ìnáre ara iná òun àwọn ọmọ bára ìjẹ náà sọ̀rọ̀ wọn ò sì ní ní fílì ìgbàgbọ́ ti jẹ́ náà ìjẹ náà pé ọ̀rá yìí ti yàtọ̀ sí sí ẹ̀ ti yàtọ̀ ọlọ́run eh, sọ fún wa nínú eh, Suratul A'raf àyà forty four àti forty five ọlọ́run ni wọ́n nada ashabul jannati ashaban nar an qad wajadna ma wa'adana rabbuna haqqan fahal wajadtum ma wa'ada rabbukum haqqan qalu na'am fa'adana mu'adhdhin اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون ọlọ́ni wa náà dá asáàbù ìdáná ti àwọn èèyàn ti bẹ́nu àdìdáná wọ́n máa pèpè àwọn ohun wọ́n máa pè wọ́n máa pè asáàbà náà àwọn èrò náà láì ṣe jọ pé wọ́n ń dúdú àdúgbò náà an qad wajadna ma wa'adana rabbuna haqqan wọ́n máa sọ fún yín pé ìtọ́nà sí láti òun fáwọn àdúrà àjẹ́ńdà bá àjẹ̀bá nù lóríṣiríṣi àwa ti ní òdodo àwọn olóṣìmọ̀ gbọ́ láì lo fóònù láì lo sẹ́ńdà adẹ́ẹ̀kọ́ ni láì lo máìkrófóònù táwọn olórí ayé fàálì wàdà tún máa wàá dà rọ̀ kuntum haqqo sẹ́yìn náà ti rí tọ́lọ́ sí láti òfin yín tó náà sẹ́yìn náà ti rí lódodo qalu na'am àwọn èrò náà sọ pé bẹ́ẹ̀ ni fàdánù àgbèrò bẹ̀yìn náà olùgbègbè ọba gbígbé láàrin wọn iná ni màláìka aláàánátàláàánátàláàyè àlọ́dọ́ọ̀lìmí ike ibi lẹ́tọ̀ ọlọ́run ìgbìmí náà sì kẹ́ ọlọ́run ọmọ ọbẹ̀ fáwọn ìyá alábòsí. الذين يصدون عن سبيل الله أم ibi ńlá àwọn èèyàn tó lé pé wọ́n máa ń kọ́ dé àwọn èèyàn lójú ọ̀nà ọ̀rọ̀ nígbà tí wọ́n wà ní ayé ẹ̀tọ́ fẹ́ kí o kò ní jẹ́ òkì ẹ̀tọ́ fẹ́ gbàwẹ̀ kò ní jẹ́ ọ̀gbà ẹ̀tọ́ fẹ́ lọ ayé yóò ṣe náà rẹ̀ lóríṣiríṣi ẹ̀tọ́ fẹ́ dáadáa kò ní jẹ́ oríṣe alẹ́bí náà yẹ so dóná ànsẹ̀lẹ̀ ibi ńlá àwọn ẹgbẹ́ máa ń gún àwọn èèyàn lórí kórìíjọ lọ́tọ́lọ́ ọfẹ́ kí òjò kí ọfẹ́ kí ìjà kí kí sọmọ rẹ òun ni? yóò tún wá lọ bá fún nígbà bóòlù ló ṣe àwọn pé kọ́ máa bóra yóò gbígbá yóò dà wọlé yẹ yóò wà obìnrin wà délé yá bí ọba tiẹ̀ sí ẹ̀sìn rárá kóbi ó fi nǹkan bóra rẹ kó fi kọ́ fà rárá àti ẹni tó ṣe ara lẹ ewu làákẹ́ ìsọmọ tó fi sínú nylon bag tó délé tó gbó tọ́yẹ pé tó ọ̀rà náà lọ bá mẹ́ tínú rẹ̀ sì ń dùn ẹgbẹ́ tèmi rè ẹni tó ṣe ra tiẹ̀ tì mí náà òun náà ti mú tiẹ̀ náà lọlé ìyàwó tiẹ̀ nínú ilé yóò síra fún ọ ìwọ nìkan lọ́ọ́ máa dà ìwọ nìkan lọ́ọ́ dá jẹ̀bá nù tí ẹnì kejì rẹ olóòsì tiẹ̀ náà fún ọ ó ti ájú wá ní pé ẹni tó ń bora ilá máa fi ṣe ẹ̀yẹ láàyè ọ̀làjú àtẹ̀tí síra ẹ̀ lọ́wọ́ kó ti ta rẹ̀ kọ́mọ̀ ó ti yìdàkúdà èèmọ̀ tí ẹni tí ẹ ń bá ti kúrò bẹ̀rẹ̀ tó bá ti wọ́ sòkòtò kọ̀yẹ́ kí ìlú sí èmi ní bọ́ọ̀lù èkúté ń bọ̀ jẹ́ pé ààyè ààyè ibi tó fẹ́ lò iná lọ́wọ́ sòkòtò sí wọn kí wọ́n á ní ìyàtọ̀ yọ wà wọ́n sòkòtò gbó wà fún tí ó wà fún má lára ẹ̀wù ìmọ̀ wọ́n ti wá sọ obìnrin pọ́ǹtọ̀ wọ́n ti bá lọ́dún ní ọ̀bẹ house Islam ọ̀rọ̀ fúnkẹ́ òun ẹni dè bá kò sí òun gbẹ̀kẹ́ kan lágbẹ̀ẹ́ rẹ̀ tí gbẹ̀kẹ́ náà tí òun gbẹ̀kẹ́ òsì ní Islam irun gbẹ̀kẹ́ báyìí bẹ́ẹ̀ bá wọlé sí ẹ ẹgbẹ́ kò sí gbẹ̀kẹ́ bẹ́ẹ̀ lọ́ba kan ní ẹ̀yà ẹ̀yìn àṣà àwọn lágbàá ní kò sí Islam sí ọ̀rẹ́ àìmọye àṣà lágbàá tó yẹ Islam wà kọ̀ lágbàá mẹ́wàá lórí ẹ̀sìn tẹ́lẹ̀ ni wọn náà ní ẹ̀sìn anábì ibrahim alẹ́sàlátọ̀sà wọ́n wà lórí ẹ̀sìn ibrahim wọ́n wà lórí ẹ̀sìn ismail wọ́n wà lórí ẹ̀sìn anábì sọ́wájú nínú lábáwá ni ṣùgbọ́n wọ́n ti dá wọ́n ti lórí sí ilé ìjọba kódà máa ma ṣe ájì káàdì ń sàṣàlà kò tó dé máa ma ṣe ájì tí wọ́n jẹ lórí àbẹ̀wò sàṣàlà máa ma ṣe ájì ṣùgbọ́n ti ṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bọ̀ sí òun mọ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ẹ̀rọ ká tó bá tó bá gbọ́ bí kí wọ́n kún tí wọ́n bá rí tí wọ́n bá rí ẹgbẹ́ ìsìnmọ́lẹ́sẹ̀ nǹkan mu yóò kà tó kà wọ́n ni wọ́n sì ẹ̀rọ bẹ̀ wọ́n ni ẹ̀dá kọ ẹjọ́ sọ̀tà lẹ̀ ní ní ẹ̀ẹ́dẹ́ ẹ̀ mọ̀ sí ní ìjà ìbíyà ẹ̀mí àwọn ọmọ mọ́ta àwọn ọmọ àbá àwọn ọmọ gómìnà àwọn ọmọ mùsẹ̀lẹ́bà tí kò tiẹ̀ ní aṣọ àwọn rárá wọn bá àwọn jà tó jẹ́ mọ́ àwọn sáájú lọ́wọ́ náà wọ́n là jí lọ́wọ́ Eh, lóríṣiríṣi ṣùgbọ́n bá ti Islam dé ọ àfáàmù ẹ̀ ṣùgbọ́n wà àmẹ́gbẹ́ ọwọ́ àtúnṣe bílábà bá ń múra tẹ́lẹ̀ tí ń bojú tẹ́lẹ̀ tí ń bora tẹ́lẹ̀ kìí ṣe pé lórí àkídà ẹ̀ dáàbò sàṣàrà mọ́ wa nígbà táwọn mi dé lọ́sẹ̀ wà á kò fáàmì lọ́sẹ̀ wà á mú àṣì àlàyé oṣù ẹ̀rọ wọn rí gan sọ́dọ̀ bá a yọ sọ́dọ̀ ọkọ̀ dá akẹ́kọ̀ọ́ wá lórí tẹlifíṣàn ó sì tú wàlúwà ìdàbí fọlọ́bùrà ó sì tú ntọ́jàtọ̀ sí ìlera wa oníwà ọ̀pọ̀lọpọ̀ àpárá ìdìbò ó ní gbogbo àbá nínú ìdìrà wa sí ìdìbò ó kùdẹ gbogbo àbá mo sì èmi bí ọmọ òwe ẹgbẹ́ sọ tí mo sì ń bọ̀ báyìí ah, ah, ìyẹn jẹ́ ní ìmọ̀ báyìí jùmúrù ní majority ó sì á ti gbogbo àbá ìmọ̀ minority wa òdodo sì lé yóò rọra fún alhako yóò rọra fún bídẹ̀ yìí láàbì kẹta ti kọ́ ìbí ntọ́ba ní òdodo pẹ̀lú èyí bá ti ba ti lágbára tó ilé ẹ̀sìn mọ̀ tó òdodo ni kì í ṣe pé mi pọ̀ ń jẹ́ ọlọ́run aṣọ tó wà ní tòkèrè agbára mọ́ ìbẹ̀lẹ̀ àrùbí lóde ìlú ka ẹsẹ̀ ní ilé ńlá tọ́ba ní ìdúró ilé náà pọ̀ sí ọmọ dúró sí ọlọ́run mọ́ sọ ọ́ nínú kó òdodo yusuf ọ̀pọ̀lọpọ̀ èèyàn bó ti wo sójú kòkòrò tó kò ní jẹ́ mọ́mìnì mọ́ bó ló ṣe wá sọ pé jùmọ̀ọ́rù ẹ̀yìn bó ti jẹ́ jùmọ̀ọ́rù ti dédé gbà pẹ́jọ́ òdòdó rárá jùmọ̀ọ́rù mùsùlùmí wọn á wà pẹ̀lú ìdùnnú gbà ìgbà míì ó sì lè mọ́jẹ̀ pé ní òdòdó wọ́n jẹ́ pé tí minority wa nígbà wọn bá gbé ẹ̀rí kalẹ̀ kí àgùkù mọ̀ ṣe rárá ìgbà míì sì bẹ fẹ́ẹ́ lọ́dọ̀ jùmọ̀ pẹ̀lú táwọn sọ̀rọ̀ àwọn olóòdòdó làwọn wà minority náà àwọn náà sì kọ́ ẹ̀yin ẹ̀sùn òdodo ti bẹ lọ́dọ̀ tí àwa náà ó sì òdodo tọ́nà sábà ní ẹ̀yin bọ̀ bá tàbí kí á mọ̀ ọlọ́run wa ní ojú rẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́ nìkan kájà torí ká ló kó nǹkan mi ó sì yẹ ẹ̀ àníkùwọ́ sọ́dọ̀ náà ayọ̀ sọ́dọ̀ lórí olùkúndùn ìmùsẹ́ ìdí yòsí asọ́dọ̀lá ẹ̀mọ́ ọmọ gbàgbé náà sọ àdìsí àníkùwọ́ sọ́dọ̀ náà ayọ̀ sọ́dọ̀ sọ wáyé pé ẹ̀mọ̀ ìṣáhàdà fa asọ aláwọ àjẹ sọgbọn bá ti ṣe ti wá ní ẹ bá gbìyànjú lórí ọ̀rọ̀ ẹsìn tọ́tì jẹ́ pé ó nímọ̀ rẹ ní o èdè tó mọ fún tèmi náà wo léèyàn fi ṣe ìṣì àdùn ní ẹ̀sùn ti wà nínú ẹ̀sìn principles ti wà kọ̀wáìlú ti wà nínú ẹ̀sìn téèyàn bá ti wà lójú ọ̀nà rẹ̀ tó wá ìgbìyànjú tó wá wá jásà ṣìṣe ọlọ́run ní ìdẹ́gbẹ̀rẹ̀ ìdíyàwó kódà yóò tó gbàgbà dàgbà lórí pé ó gbìyànjú tọ́lọ̀ ní ó ṣe láti gbìyànjú ó gbìyànjú ẹ̀ ọkàn sí gbogbo ẹ ti bẹ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá gbìyànjú tó wá sí gbogbo ẹ ti bẹ lọ́dọ̀ ọlọ́run àníbi ọ̀sán lọ́dọ̀ àjọ sáàtọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ yọgbà ládàá méjì ládàá gbìyànjú àti ládàá kó ṣe gbogbo ẹ tó ń wà lọ́dọ̀ ọlọ́run ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àbọ̀ ara ẹ̀ náà torí ẹ̀ lọ́dẹ bí tọ́rọ̀ pọ̀ mọ́rọ́ ẹ̀sìn ọkọ̀ náà ọkọ̀ dá dé ẹ̀kẹ́ lé lè fi máa jí mọ́ so ìgbìyànjú lórí wípé arètí oṣù arètí a àgbọ̀gbẹ́ lọ́wọ́sù àṣìlá àwọn kan wọ́n láwọn ṣe ìṣirò bí oṣù ṣe bí oṣù ṣe ń ṣe ló ṣe ń mú ipe ọ̀sán ó gbé ìṣẹ́jú mọ́kànlá lọ́sàn-án ló ti ẹkú fún yẹn lé àìsí lóṣù lọ́wọ́ ńgbọ̀n bá tó wá dalẹ̀ àwọn tó lẹ́kùn bíi six hours eight hours wọ́n lè má tètè rí náírà nípò ní ti pọ̀ lóṣù wá lẹ́kùn lẹ́yìn thirty hours ló tó wá látọ̀ wá rí afáwọn ọ̀tọ́rì gbọ́nà sọ̀kẹ́yì nínú àwọn tàbí yìí ó ní ẹtí ìṣirò tiẹ̀ bá dá lójú kó fi bẹ̀rẹ̀ àwọn jẹ torí ẹ̀ ló fi jẹ́ pé táwọn bàbá wa gbìyànjú lórí ẹ̀ lọ elimu lè fi sá ń bọ̀ ọgbẹ́ kódà wọn a máa sọ pé tí Ramadan bá bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ lọ́dún ọjọ́ba ẹ̀ ní lọ́dún ti ń bẹ́ẹ̀ ni a lè ṣe láàrin ọ̀sẹ̀ wọ́n sọ inú inú inú ìsáàbù sí i ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tẹ́kìtì wa láti ẹ̀kọ́ sọ́dọ̀ àti ọ̀sánfẹ́ látọ̀ sóró mọ̀ hátà tàrọ̀ ẹ̀ gbọ́dọ̀ gba àwọn ẹ̀kẹ́ yìí o wọ̀nà tó ti wo hátà tàrọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ tún nu jíjà gbogbo yìí láì tí ni ìdájọ́ ṣẹ̀ríyà nípa oṣù ọ̀yàtọ̀ sí ti ilé ilimul hisab yẹn ẹni ká ló sún yọ lọ́dọ̀ tí wọn kò bá jọ sàn lọ́dọ̀ tí wọn nù sẹ̀ríà alẹ́ nìkan torí ẹ̀rọ pẹ́ mi wọ́n dáa fún ìmáàmù tó ní olórí nínú tí ọba ti ẹ̀kẹ́ ní oṣù nínú ìdókò mọ̀ wọ́n àwọn èèyàn rẹ̀ nínú wọn wá tí mo rí tó bá ní fẹ́ẹ́ di mẹ́jọ ní fọmíṣà omi ni wọ́n wá fi gbé nítorí pé wọ́n rí ibi báyìí wọ́n rí ibi báyìí ẹni fọmíṣà tó fojú hàn tó sì kápá ẹbẹ̀rẹ̀ ẹbẹ̀rẹ̀ àwọn àbí ẹ̀párí àwọn tọ́ba ìsìlámù ni bẹ́ẹ̀ náà sì lọ́dọ̀ àwọn oní ìmúlẹ̀ ìsà àwọn ti kà sí pé ọdún tàbílò yìí ẹ ọtọ́ ní oṣù tàbílò yìí twenty nine days ìlọ́wọ́ àgbẹ̀ àti forty four hours ẹ sọ́rí àti forty four minutes ìní bẹ́ẹ̀ twenty nine days àti kíni àti sọ́rí àti twelve twelve hours àti forty four minutes ní bẹ́ẹ̀ tí ó bá ní oṣù kan lọ́dọ̀ tiwọn tí làwọn fi yí twenty nine days twelve hours àti forty four minutes lórí ìlú wọn àmàgbèsò rè tí lọ́dọ̀ yìí bọ̀ ni wọ́n fi mọ ìgbà wo ní ọ̀yọ̀kọ̀yọ̀ sí lọ́dọ̀ àwọn nínú Islam oṣù tiwa nínú kọ́jọ́ twenty nine àti thirty kò sí òun gbó láti wá lórí ìlú lè kìsà nígbà tí o ṣe ronú bí ọjọ́ tiwa níbi ọjọ́ tí wọ́n ìrònú mẹ́mẹ́ áfìdí mẹ́mẹ́ àdìgbọ́tọ́ mìnìtì ẹ̀ sọ́dọ̀ àdìgbọ́tọ́ mìnìtì gbó wá ní tó túmọ̀ sí pé àlejò náà lórí ìlú lè kìsà ṣùgbọ́n bẹ́ẹ̀ náà wọ́n tàbí oníyàn gbọ́dọ̀ ṣàwùsí ọ̀rọ̀ ọmọ yìí àmọ́lẹ̀ níwájú ọlọ́ tí wọ́n bá pè fáà pé nǹkan báyìí lọ tẹ̀sùn tó o sì rí ojú kan náà fún tẹ́lẹ̀ kejì kò wá ní ìgbé tiẹ̀ lọ́wọ́ àdúlé lọ́wọ́ àpẹgbẹ́ nígbà tó yẹ kó ti jọmọ abẹ mọ́ àbùsínú nínú àlámọ̀ yẹn sí. tó nínú àwọn tàbí ọ̀nbẹ tó dà ìmọ̀ mùsáàbì nínú kan nú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ tí inú lè sáàbì yẹn tó bá dá lójú ipe oṣù bẹ̀rẹ̀ kó lo ìlú náà kó bẹ̀rẹ̀ oṣù jẹ. ọjà tòsí ká àwọn èèyàn ká lórí ká àwọn èèyàn tó wà lábẹ́ wa ká gbé wọn lórí rárá o bí ìgbà tí èèyàn dájú oṣù fúnra rẹ̀ ṣùgbọ́n ọ̀hún ti ni ó sì náà ni ọlọ́pàá tí wọ́n kó lójú lójú títì ni tẹ́ẹ̀tì mọ̀ lọ́ba àwọn ọgbẹ́ àwọn aláìwọ̀ oṣù nínú ìsìlámù lọ́dọ̀ ìlú ọ̀pọ̀ ṣáàbì ó àwòṣù tara rẹ̀ ni ọba àkúrà lọ́dọ̀ lábẹ́wà kì í ṣe tá a bẹ̀rẹ̀ ẹ̀ kọ́ ṣùgbọ́n òun ọgbẹ́ ẹ̀wọ̀ ẹsẹ̀ ẹ̀fẹsẹ̀ yà nate òmùrùkú lọ ṣùgbọ́n ìtàbà gbà ọgbọ́dọ̀ ló ń déédé ìlórí tí ó wà kéde wà ṣùkọ́lọ̀ nǹkan máa kọ́ àwọn ẹsẹ̀ o ọ̀la ti tóbi ọlọ́pàá láàánú rẹ o àtàwọn tí a bẹ̀rẹ̀ sáájú wa àtàwọn aláṣọ bẹ̀rẹ̀ èdè ọlọ́pàá balẹ̀ sí wa àwọn tí a bẹ̀rẹ̀ tọ́sídẹ̀ẹ́ àtàwọn tí a bẹ̀rẹ̀ wẹ́nẹ̀sì kọ́lọ̀ nǹkan balẹ̀ sí wa kọ́lọ̀ mọ́tàlúwà nígbà yà ayé àtàkùn àlọ ọlọ́pàá sọ pé àwọn ìwà àdìgánná ẹ̀fà dáná àdìrú báyìí náà olùsọ̀gbẹ́ wa tóbi láàrin wọn bí aláàánẹ́tọ̀ aláàánẹ́tọ̀ láàyè aláàbọ̀ ọ̀nìmí ẹ̀ fúlàní ọlọ́run ọmọ ọbẹ̀ fún àwọn alábòsí alẹ́bí iná yẹn sọ pé ó náà ń sẹ́ni ìlà àwọn èèyàn tó lè tó wọn kọ́ àwọn èèyàn lójú ọ̀nà tọ́lọ́run nígbà tí a lọ ẹ fọlọ lọ sí alẹ tí ọmọ ọkọ bí àwọn ìlú ọ̀nà tọ́lọ́ lọ bá ń rẹ̀ ń sẹ́ tó sì tó sì mọ̀ tó ti gbọ́ tó wá sáré sí alùpàá ọbẹ̀ mọ̀nyẹ́ náà fi àlọ́ tó gba alábàdà ọ̀ tó gba alábàdà ọ̀ ọbẹ̀ bí ọgbẹ́ sẹ́ ni o ni o sì mọ̀ lọ bí ó kí mu rẹ̀ kọ́ sí wa kọ́ sí ma ọ̀rẹ́ kọ́ kọ́ lọ sí ìfowópamọ́ tó ń bẹ́ẹ̀ nígbà bàbá àti bàbá wọn ṣe ọ̀rọ̀ gbọdọ̀ sí ewé gẹ́ẹ̀tì ẹ̀ ọgbọdọ̀ sí bẹ́ẹ̀ mọ́ orí gbogbo ọmọ àti sọ pé alẹ́ ìdílé náà sọ dúró náà sẹ́ni ìdílá àwọn tí wọ́n kọ́ níyàn tí wò dé kéde òṣèlú ọ̀rọ̀. ọkọ ní ṣùgbọ́n ìjọ ọgbọ yé sínú àwọn sì jẹrẹ kí bàbá àwọn òdùn mọ ọyàn ìṣe lọgbà mi bàbá dàlà lẹ́yìn. bàbá ti sọ ìmọ̀sọ́ra ìmọ̀sọ́ra tó hàn án àwọn ìdílé ìyẹn nìyà. عبدا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ṣètọ́lọ́ ká má máa ń gbà fún yàrá ti lò kíkà orí rẹ̀ kò lù sí orí rẹ̀ kò lù sí ìwà làwọn àwọn akọ́jú aburú ti sì ń ṣe àwọn tí olórí dáhùn rẹpẹtẹ ní ẹni tó lè dáhùn lásìlẹ̀ ń bẹ náà fún mi nínú àwùjọ tó ń lòrò bí ilé ìgbẹ́ kọ́nà kó sàbùwà ọ̀ ọ̀nìwáyà gbogbo náà á ní wájà tó ṣe pé ojú ọ̀dà ojú ọ̀nà ojú ọ̀nà tó wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ ìlànà ìyẹn ń tọ̀ wọ́n kò ń gbélé àáfẹ́ ọ̀tí káfíru tí mo rò nígbàgbọ́ sí ọjọ́ ọjọ́ òkúta ìyáàmà ìsẹ̀mí tí ó kù wá ìbẹ̀lú òkú ọlọ́run nítorí ọjọ́ tó ti lọ ìbẹ̀yìn láàbò sí àtùmọ̀ ọba lọ́la òun náà ní ìkan lórí wípé aráta ń lò nílé ayé yìí ara yìí nígbà ọba dàbí ìyáàmà kẹ́míkà kọ̀ọ̀kọ̀ ṣíṣàn rẹ̀ ó ti yàtọ̀ ìdí ò lè faradà yóò tó pọ̀ sí ìdí ò lè gbé yóò tó pọ̀ sí ìdí ò tó máa ṣe yóò tó yàtọ̀ sí kọlọ̀dà kójú ọ̀rọ̀ dá fún wa o kójú ọ̀rọ̀ dá fún wa ilé ayé tá a lè wáyé lọ́wọ́ wọlé àti kójú ọlọ́wọ́ wọlé àti kójú ọlọ́wọ́ sọ wọn káàkiri o wọn lọ pé kọlọ̀ lẹ́yìn sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ wọ́n sọ̀rọ̀ àwọn àti wọn اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يضل من واليت ولا يعز من عاليت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك سكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أوائين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار